ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wà lè rúbọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mí nù sáwọn pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wọn. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa bàbá tí wàá ṣẹlẹ̀ sí tàfẹ́ kọ́ ṣẹlẹ̀ sí nígbà yí àbàbà wa àbàbà wa ò wé sùn ìjẹ́ kí wọ́n sún síwájú tèwé àtẹ̀gbò láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló mú ọ̀fẹ́ ìgbà ìwáṣẹ̀ rèé o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká lọ. mo kí gbogbo ẹ̀yin olùtẹ́tí lákòókò yìí pé a kú déédéé àkókò yìí o orúkọ tèmi ni alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí ní kíkí ọlá àti ọlà àti àlàáfíà ìbùkún olúwa kó máa wà pẹ̀lú gbogbo wa o assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu mafurudatun now eh, lọ́sẹ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn àwọn olólùfẹ́ wa ti ń fọkàn bá wa lọ kí n la ní fúnra wa lónìí kí ni ọ̀rọ̀ gbìyànjú tí ó kọ́kọ́ ṣáájú ọ̀rọ̀ gbìyànjú tí ó ṣáájú kí la sì fẹ́ mẹ́nubà ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ó jẹ́ pé bóyá afẹ̀tẹ́lẹ̀ àpàlàpàlàpà àmọ́ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Oòduà ẹ jí gìrì ẹ já ṣe bí ọmọ Yorùbá àwọn bàbá wa gbọ́n wọ́n sì nítorí mọ́jìyà là ṣe yá mọ́jìyà lọ́fà àwọn bàbá wa ní ọgbọ́n àti ẹ̀kọ́ nínú tí wọ́n máa ń lò láyé àtijọ́ t'Olúwa Olódùmarè fi dáàbò bo ọmọ aya àti àwọn náà sẹ́wọ̀n pé láyé àtijọ́ láíláí náà lógun ti wà ìletò a máa kó ìletò lẹ́rú àwọn ìletò a máa ogun síra wọn ẹ̀rí wọn gbógun torí wọn jà sílẹ̀ tàbí wọn jà sí dúkìá láyé àtijọ́ kódà láyé àtijọ́ náà lọ́lọ́ṣà ti wà tipẹ́tipẹ́ àwọn ọlọ́ṣà táwọn náà lóògùn tí wọ́n lágbára táwọn ọdẹ ìlú ọ̀lọ́ kojú wọn ẹni bá ṣẹ́gun ni ẹ̀rí àwọn baba wa nílẹ̀ Yorùbá wọ́n ní òògùn ká ṣiṣẹ́ ká rówó ká làágùn ká kówó jọ tẹ́ bá wá kójọ tán òwe Yorùbá ni wọ́n ní yóò padà di ogun yóò kọ́kọ́ di ogun Ogun ogún tá a là tá a fi kówó owó jọ tá a kó dúkìá jọ bóyá ara lẹ̀ àbára mọ́tò yóò wá di ogún ẹnìkan bóyá ẹni tó ní tàbá àwọn ọmọ rẹ̀ ogún ni ni wàá di Ogun ogún bá ti wá dé ogún lè mú ẹ̀mí lọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àtẹ̀mí tẹ̀ ń gbọ́ tìdílé tìlé tìrantìran ogun ogun ayé ò ní kó wa ogun ọ̀run náà ò ní kó wa a ní sẹ̀sí ẹlẹ́dàá wa tó dáyé tó dọ́run ẹ̀yin èèyàn wa ẹ̀rí gbógun ti dé nílẹ̀ adúláwọ̀ báyìí àwọn tó ń làágùn tó ṣiṣẹ́ tí wọ́n kówó wọn jọ tí wọ́n ti ní ogún yálà wọ́n ṣiṣẹ́ ìjọba wọn fẹ̀yìntì ni tàbí ẹlòmíì ti ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì ń ṣe àròbọ̀ ni tó fi kówó jọ ó ti wá dogun ogún ojú rẹ̀ ti dogun ogún ti wá dogun torí ẹ̀rí àwọn alọ́nilọ́wọ́gbà àwọn ajínigbé oríṣiríṣi ìwà ọ̀daràn òun lọ́pọ̀ ń ta ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ó sì ṣòro sọ ẹ̀yin yẹn wa ṣùgbọ́n àṣà nígbàrà àwa yorùbá nímọ̀ràn ká tó dípa á lọ síbi tá à ń lọ nílẹ̀ yorùbá níjọ̀hún gẹ́gẹ́ mo ti sọ fún yín rí pé àwa yìí ṣọdẹ ṣùgbọ́n mo ọdẹ ni wá bàbá tó bí bàbá mi ọdẹ ni bàbá tó bí èmi náà ọdẹ ni lójú ayé bàbá mi lèmi náà ti ń ṣọdẹ sẹ́ẹ̀rí pé ọmọ ọdẹ ni mí àṣà ìní gbòòrùn fẹ́ẹ́fẹ́ẹ̀fẹ́ ọdẹ lára ọmọ ọdẹ ẹ̀ gbádùn mi dáadáa nílẹ̀ yorùbá ọmọ Yorùbá bá ń jáde lọ bì kan yóò fọ̀rọ̀ lé Ọlọ́run lọ́wọ́ nílànà bílẹ̀ ẹ gbádùn mi dáadáa ẹ ló kí n tún fẹ́ sọ àwọn nǹkan tí mo ti mẹ́nu bà rí jáde fún yín oríṣi méjì ni wọ́n sọ ẹ̀yin èèyàn wa kí ni àkọ́kọ́ tí mo fẹ́ mẹ́nu bà tí àwọn bàbá bá ń lọ bì kan yálà wọ́n rí pé àwọn ń lọ ìlú tí wọn ò dé rí wọn ò sì mọ̀fin bẹ̀ láyé ìjọ òun ò rò lè gbé wọn ò rò lè wà orò tí wọ́n ṣèdè ẹni bá tó ń wá àjòjì tí wọ́n fẹ́ lò àbáwọ́ dọ̀gbọ́n sọ̀rọ̀ ara wọn kó tó kù nílé tẹ́ bá tiẹ̀ débi tí wọ́n lọ tẹ́ bá ń wá àjòjì wọn lòun ò ní rántí tiwọn àwọn ò ti lọ tẹ ẹlòmíì tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí ò tí ò tí èso ọmọ ọ̀jọ̀gbọ́n òǹlògùn ó kó lọ láyé àtijọ́ ìlògùn ti wà ní sùmọ̀mí náà ti wà tipẹ́tipẹ́ ọgbọ́n òun làwọn bàbá wa ń dá sí láyé àtijọ́ níjọ́ òun àná tí Yorùbá bá fẹ́ jáde ńlé ìwọ́n gbàdúrà ńlànà bílẹ̀ ìwọ́n òkè pẹ̀lẹ́dà wọn ẹ̀rí báwọn bàbá wa ti ń ṣe ń jọ nu bó ni wọ́n ti ṣe ẹ̀yẹ yẹn wa ọ̀rọ̀ tá à ń sọ sínú afẹ́fẹ́ yìí àpètúláàsì kẹ́ ẹ mú ṣe bí kẹ́ ẹ mú lò bí iṣẹ́ torí pé èyí tí ẹ̀sìn tí wọ́n bá ń ṣe bá fi ààyè gbà ẹni kò ṣe nú ẹ̀ àpolongo ẹ̀sìn ìbílẹ̀ àpolongo ẹ̀sìn mùsùlùmí àpolongo ẹ̀sìn kìrìsìtẹ́nì mò ń bá ọmọ Oòduà ọmọ Yorùbá sọ̀rọ̀ tó létí èdè tí ń gbédè mi nílànà èyí tí ọ̀pá ẹ̀sìn kẹ́ni ẹ̀sìn kankan lára tó bá wù ọ́ tó bá rí pé ó wúlò fún ọ. tó náà kọ́ ni pé báwọn bàbá wa ṣe máa ń ṣe nígbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ bóyá wọ́n fẹ́ wọkọ̀ wọ́n wá ń bẹ̀rù pé ọlọ́run lódùmarè sọ wa lọ sọ wa bọ̀ kò sì dá àdúrà dúró gbàdúrà lánàẹ̀sìn rẹ fi ọ̀nà rẹ lé olúwa lọ́wọ́ láàárọ̀ kó tó máa lọ àmọ́ dọ́gbọ́n yorùbá yorùbá ni ọ́ yorùbá ìran yorùbá lóríkì ọ̀ lè torí pé ayé di bá mi kọ́ sọ pé èjò kìlì yé eyín mọ́ yorùbá sì ní àṣà yorùbá ní èdè yorùbá sì níran ara àṣà àti èdè kí ni jẹ́ èdè kìí ṣe tribe ká sọ̀rọ̀ nìkan ní èdè agbára ọ̀rọ̀ agbára ọ̀rọ̀ mo ní mo ti sọ lórí afẹ́fẹ́ rí lórí ìkànnì náà mo ní tó bá yá kọ́ lọ fún mi ní ẹ̀mí àti àlàáfíà kó sì fún ẹ̀yin náà ní orí ọ̀fẹ́ ká máa gbádùn ara wa lọ tọ́lọ́lọ́run ló ní gbogbo wa lọ́dọ̀ mo mo ń fi lé ọlọ́run lọ́wọ́ bí àṣà bàbá wa nínú ìlànà mùsùlùmí wa ní insha Allah tó bá wu ọlọ́run mo fẹ́ ṣe àwọn agbára ọ̀rọ̀ yorùbá sínú fọ́nrán tí gbogbo yín ò lè máa rí wò agbára ọ̀rọ̀ yorùbá bí iná bá ń jó agbára ọ̀rọ̀ tí yorùbá sọ sí ọ̀rọ̀ kìkìdá ọ̀rọ̀ ni ọlọ́run ni ọ̀rọ̀ láti ṣèkọ́ ṣe lọ̀rọ̀ ń sì wà kọ́ jáde ni káṣe ó sì tẹ̀lé olúwa ni ó fàṣẹ sí torí òun ló ní ọ̀rọ̀ bí iná bá ń jó báyà mọ́tò kan jóná àbílẹ̀ kan ló fẹ́ jóná tẹ́ bá ti lè pe gbólóhùn sí i ọ̀rọ̀ ni iná ni ó sì kú bí iná bá jó yàn bóyá iná jó ẹnìkan àbí iná jó ọ gbólóhùn tó pèsè tí ò ní so tí ò ní ta ọmọ àkàndùn ló mú ọ lọ́wọ́ ni gbólóhùn tó lè pèsè kódà bẹ́ẹ̀ yàn bá kú sílẹ̀ báyìí yóò bá mọ ọ̀rọ̀ tí wọ́n fi máa jí òkú gbólóhùn náà ni tó bá ti pèsè ilé tó bá pè lágbájá o yóò sì jí padà tó bá ipa arúgbó bá ni tásìkò rẹ ti tó tọ́lọ́run yóò kú padà àmọ́ yóò sọ fún ọ pé kì í ṣe kú èèyàn àmúwọ ọlọ́run yóò kú padà tó pé kú àdó ọlọ́run ètí ìtò yóò jí padà kò ní kú mọ́ àìmọye eré táwọn bàbá wa ṣe lójú wa àwọn ọmọ kékeré àìmọye tá a ti ṣe ọlọ́run fún Yorùbá lágbára ọ̀rọ̀ ọ̀rọ̀ kìkìdá ọ̀rọ̀ wà tá a lè sọ sáfẹ́fẹ́ tá a gbójú tókè báyìí tójò bá sú pẹ̀lú ògùn ọlọ́run yóò sì túká ọlọ́run ó jẹ́ kọ́ lọ ọ̀rọ̀ síbi tí ìyọ̀ǹda rẹ̀ bá wà tí yóò sì fààyè lẹ̀ bóyá ẹ fẹ́ ṣe wáàsí ọ̀rọ̀ ọlọ́run ni bóyá ẹ fẹ́ ṣe kankan ni ẹ pèsè ọlọ́run ọlọ́run dákun bùn alọ́jọ́ ọlọ́run sì bùn alọ́jọ́ lò àyè pàṣẹ fọlọ́run àádálábàání à ń sì bẹ́ lọ́run sí yóò sì ṣe ẹ gbọ́ mi yé torọ́lọ́run ló ní ọ̀rọ̀ òun ló sì ní àṣẹ òun náà ni ó sì fi sí ẹ rí tóbìnrin bá bímọ tán tẹ́jẹ́ ọ̀dá mọ́ ọ ní ọ̀rọ̀ tí a bàbá wọ́n sọ àbí ọgbẹ́ lọ́bàyàn lọ́wọ́ tẹ́jẹ́ ń ṣe yàlàyàlà ó ní tẹ́ wì tẹ́ bá ti pè sí ẹ̀jẹ̀ náà yóò dáwọ́ dúró oríṣiríṣi ọ̀nà bá orí bá ń fọyàn ó ní ọ̀rọ̀ inú bá ń run ọ́ ọlọ́rọ̀ tó lè pè sí tó bá ti sọ̀rọ̀ náà pẹ̀lú ògùn ọlọ́run inú tán ti mo fi ọlọ́run búra ọlọ́run ti lò wá fúnrú nǹkan báwọn lílu Ògbómọ̀ṣọ́ yìí àtàgbègbè rẹ̀ tí èsè mẹ́wàá táwọn ẹlẹ́rìí ti ń wò mí lè gbọ́ tí ẹ bá gbé láti hospital ti lo oògùn oríṣiríṣi inú oorun ọ̀lọ́ wọ́n ti ya fọ́tò onú tẹ́ ẹ bá kìkìdá ọ̀rọ̀ kan lẹ́sọ sí inú oorun ó sì lọ ẹ̀yìn yẹn wá Yorùbá ní agbára tó lòdùmarè fún wọn àbàbà wa ń jọun bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí náà ní ojú ó sì ní òdì Ọlọ́run ní jẹ́ kí òdì ọ̀rọ̀ bá wa àwọn òdì ọ̀rọ̀ mẹ́nuba nínú àwọn ọ̀rọ̀ mi sẹ́yìn tí mo ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí àṣìṣán àṣán àwọn babaláwo ló nìyún ìgèdè àwọn oníṣègùn àbàbà tiwa ló lè yun àwọn ọdẹ ẹ̀gbọ́miyé ara abẹ láti tara abẹ yọ àwọn ìtọ́ dáa tá à ń sọ ìtọ́ dáa tọ́ dáa Yorùbá mú ìtọ́ dáa tọ́ dáa ẹ̀ ètò olè pé wà tọ́ pé wọ́n ti jáde ọba àná ọlọ́pàá níjọ́ náà ètò olè pé wà tọ́ pé tọ́ bá ti lè jáde báyìí kò sí ọ kò sí gbogbo bí yóò tọ́ bá ń lọ òní pàdé aburú òní rin nàìjíríà àwọn àfa ìyẹn la fẹ́ mẹ́nu bàbá yìí ẹyẹ èèyàn wa ẹ mọ̀ jẹ́ ká torí àwíjàre kí tọ́ tán lẹ́nu tí èèyàn bá ń jáde lọ àwọn bàbá wa lẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ tó bá fẹ́ jáde lọ síta oríṣi méjì ni wọ́n máa ń lò àbí oríṣi mẹ́ta ṣùgbọ́n ẹja kọ́kọ́ sọ ìtọ́jú agbára ọ̀rọ̀ níbẹ̀ tí èèyàn bá fẹ́ jáde lọ síbi kan bàbá wa tí wọ́n bá rí ataare wọ́n pè ní alligator pepper wọ́n lè yin ẹyọ méje kí wọ́n dà sẹ́nu tàbí ẹyọ mẹ́sàn-án bọ́ọ̀ bá wa rí ataare kankan bí wọ́n bá rí ẹ obì obì obì gidi àbóbì gòrò wọ́n á máa jẹ́ sẹ́nu wọ́n á sì fi sọ̀rọ̀ tí wọ́n bá wa rátaare tí wọ́n ò róbì ìwọ ìwọ kan sọ ọ̀rọ̀ yóò sì rí bẹ́ẹ̀ àwọn ataare àti obì tán máa ń jẹ sí yẹn nǹkan máa ń jẹ́ kó lágbára sí kò ní jẹ́ agbòòjọ́ tó bá ti lè jatari tó bá lò tó bá lò ọjọ́ kejì yóò máa ṣiṣẹ́ lọ. kódà gbólóhùn bẹ táwọn bàbá wa pè lásán tó yẹ pé tó bá ti pè tí wọ́n bá ijọ́ náà bí wọ́n bá sáyàn ládàá jù bẹ́ẹ̀ lọ kò ní ràn bí wọ́n yìnbọn ọlọ́run máa dáàbò bò yàn gbólóhùn náà ni o àmọ́ agbòòjọ́ ni tó jẹ́ gbólóhùn báwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ti hàn mọ̀ ọmọdé là wa àwa ọ̀mọ́ à ń sọ̀rọ̀ ọba ni àfi ń jẹ́rìí àwọn bàbá wa torí pé wọ́n ṣe lójú wa rí ó sì yàtọ̀ sí kọ̀sẹ́bọ kò sóògùn lóòótọ́ ni ìmọ̀ ìgbàlódé ńgbà tí ó di pé àgbà ẹ̀sìn oríṣiríṣi gbọ́ ni nílẹ̀ yorùbá yorùbá kì í sọ pé kò sóògùn o èmi ọmọ tẹ bọ́ bọ́yẹ bọ́ wà bọ́yẹ bọ́ ò sí o kọ́ mọ rókì nínú gbogbo wa èmi ọmọ bọ́ wà bí ò sí mo mọ̀ pé ọlọ́run wà mo sì mọ̀ pé ògùn wà ọlọ́run ló sì dá ewé àtegbò tí ń di ògùn ló sì dá òye àti ìmọ̀ tó fún àwọn tọ́tẹ̀dó sínú ayé àti ọ̀run láti máa lò àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ìlọ́mọ̀ pé ògùn wà bọ́ọ̀ bá tiẹ̀ gbà pé ògùn spiritual wà wọ́n lè ṣàṣìyàn àwọn àjẹwà tó ọgbà gbogbo àwọn àgbàlagbà gbọ́ pé wọ́n ń bẹ láyé ṣé bọ́ sámọ̀ pé oògùn bá ń bẹ wọ́n sì mọ̀ pé oògùn onírun bínú bá ń rúyàn wọ́n bá lọ hospital yọ gbóògùn egbòogi náà wọ́n èsì abẹ́rẹ́ náà wọ́n èsì tábúlẹ́ẹ̀tì bàbá mi ni máa kòwe wọn ló wá ìmọ̀ lansan fèèbù bàbá mi tèèbù fi ṣe tábúlẹ́ẹ̀tì àwa náà ní ràárẹ̀ ìjáwé rẹ̀ ni tó náà kọ́ ni pé àwọn bàbá ṣe máa ń ṣe nígbà wàá ṣẹ̀ṣẹ̀ máa fẹ́ jáde lọ wọn á pe gbólóhùn yìí wọn á ní ọká tí ń bẹ lọ́nà kọ́kọ́já bẹ́ẹ̀ bá fẹ́ gbólóhùn Yorùbá ẹ kọ́kọ́ fi Ọlọ́run ṣáájú pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó dáyé tó dá ọ̀run tó sì dá agbára ọ̀rọ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ kò ti fọlọ́run ṣáájú nu tọ́ ọ wàá sọ ọ̀rọ̀ tí ọlọ́run sọ tó fọ ọgbọ́n rẹ̀ sínú àwọn bàbá wa ọka ti ń bẹ ní ọ̀nà kọ́ka kọ́ka kọ́ka wéré kéke kọ́ka kọkọjá láti ń bẹ lọ́nà kọ́ka kó ṣe rọ̀gbọ̀dọ̀ kó ọ̀nà kan e, kì eruku kan kì í dènà kọ́mọ ọlọ́nà ọmọ lọ èmi lágbájá ọmọ lágbájá èmi sùlẹ́mọ́nà ọmọ yín mo dẹni ọ̀wọ̀ lónìí mo dẹni ọ̀wọ̀ lónìí lọ́wọ́ lọ́wọ́ ni tèmi gbogbo tí n bá ibi tí n bá lọ kí ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ kú òjijì ajínigbé ni apanilára ni ọ̀wọ̀ accident mọ́tò ọlọ́run yọmí ń bẹ̀ làmí ń bẹ̀ àtàwọn tó bá tẹ̀lé mi ẹ rí gbogbo àwọn kìnìún tí wọ́n bá lò yóò tún wúlò fún àwọn tẹ́jọ́ wọkọ̀ pọ̀ jàǹbá ò ní ṣẹni kankan bí àbàbà wa ṣe ṣe nígbà wáṣẹ́ nìyẹn lẹ́yà àtijọ́ àbáwọn tó máa ń dágbọn kínní kan àbáwọn pè ní ọ̀wọ̀ ọ̀wọ̀ mọ́tò tàbí ọ̀wọ̀ gbogbo bí ìyẹn bá ń lo ojú ogun ni tàbí òun bá ń rìnrìn àjò lọ síbi tó jìnnà tàbí òun lọ ibi tó ọmọ ń pa ọmọ bóyá ewu wà lójú ọ̀nà ń fura àbáwọn òní ká lọ rí ìwá igi ọ̀wọ̀ ọ̀wọ̀ ọ̀wọ̀ gbálẹ̀ broom ni Yorùbá ń pè ọ̀wọ̀ làwa ń pè tó fi ń gbálẹ̀ ìtọ́ bá ti fi gbálẹ̀ rí lọ́dà á wà gé kéékèèké á gé sínú apẹ tó fi ń jó nǹkan tàbí apẹrin tàbí apẹ kòkò alámọ̀ ẹ wà dáná sí ẹ jó tàbí kẹ́ ẹ ti ẹ̀ fi ọwọ́ yìí ran ná ṣé ń gbọ́ mi yé kẹ́ ẹ jó èédú rẹ̀ lẹ fẹ́ lò èédú ẹ̀ lẹ fẹ́ lò ọwọ́ tẹ́ ẹ bá rí ìbá ṣe bí ẹyọ mélòó àwọn àmọ́ kì í so didi ọwọ́ o ọwọ́ tán fi gbálẹ̀ tó yọ bí wọ́n ti ń gbálẹ̀ ọwọ́ máa yọ yìí tẹ́ ẹ bá rí sàjọ iná lẹ́ wà á jó tẹ́ bá ti wá jó ẹ wà mú ẹ̀fẹ̀ òwú òwú tútù ẹ bá ti tẹ́lẹ̀ ẹ bá rò wà kẹsẹ̀ bẹ́ẹ̀ sì rò wà kẹsẹ̀ ẹ rò òwú tẹ́ ẹ bá rí ẹ bu ẹ bu egbògi síbẹ̀ ètẹ́ ẹjọ́ èdú ẹ bù síbẹ̀ abẹ́rẹ́ kan abẹ́rẹ́ kékeré abẹ́rẹ́ ìránṣọ tuntun ẹ fi sí ọkọ̀ atare inú atare alligator pepe mẹ́ta ló wà nù ẹ̀ kìíní fẹ́lẹ́fẹ́lẹ́ wà láàrin rẹ̀ yorùbá ń pè ní kòjó ògùn kòjó rẹ̀ atare yọ kan fi òwú dúdú àti fún fi dì ti fi dì í kò ní ìdí rẹ̀ gbogbo ni tọ̀wọ̀ abẹ́rẹ́ tó dì pẹ̀lú kí wọ́n bá yìnbọn pàpàpàpàpà tó bá ti nùkún ní ayé ọlọ́run ló sì yọ lágbájá gbọ́ ọ lọ tán ni wàhálà dé tàbí kó jẹ́ pé wọ́n sì dáná bí lánàá gẹ́gẹ́ tó ìyọ̀n ní ṣe déédéé aburú tọmọtọmọ téèyàn bá ti ń fi sí ara ẹ̀ wá rí èyí táwọn bàbá wa máa wá lò tí àwọn bàbá wa tún pè ní àjẹsára ká lọ bá ń fi ìyún sápò ó lè sọnù ká ní abá rí lápò rẹ̀ wọ́n lè ní ológun lágbájá kódà ìkó bẹ́rẹ̀ ń táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀pẹ̀lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrakín àgbègbè ọbẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ jóníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ́ rí ò lọ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 five eight zero six six four alhaji suleiman ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtúmọ. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. àyè tó o lè jẹ sára táwọn bàbá wa máa ń lò jọun à ń pe ewé kan ní ewé ọ̀wọ̀ wọ́n máa ń ní lọ́wọ̀lọ́wọ̀ ní tọ̀wọ̀ ewé ọ̀wọ̀ yìí bàbá mi ò ní ká lọ já à ń pe èso ogi kan ní èso ogi àfọ̀lá kéékèèké báyìí ní tíntìntín báyìí àfọlá ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà lọ mú èso èso àfọlá méje ẹ mú ewé ọ̀wọ̀ méje èso olówere jẹjẹ tá à ń pè ní ojú olóńgbò òun èè pọ̀ mbẹ ẹyọ mẹ́ta náà lẹ́mù ẹ wàá fi sínú agbada ẹ wàá jó àmọ́ ẹjọ́ dídí atari kan mọ́hún ẹ jẹ́ ń tọ́ka fún yín èso àfọlá méje èso olówere jẹjẹ mẹ́ta ewé ọ̀wọ̀ méje bẹ́ẹ̀ bá wá rí ewé ọ̀wọ̀ tó pọ̀ ó lè ju méje lọ́n tiẹ̀ odidi atari kan lábàjọ́ tẹ́ ẹ bá ti jó ewé yìí ọ̀nà méjì ni bàbá wa máa ń lò tẹ́ ẹ bá ti jó mẹ́tẹ̀ẹ̀ta hùn tẹ́ ẹ bá ti jó tán ẹ àmọ́ àwọn bàbá wa máa ń jọ wọn a máa mú wọn á bù sọ́wọ́ báyìí wọn á fún nígbà tí bàbá mi ń bẹ láyé wọn bù fún gbogbo wa báyìí la wọn á fi sẹ́nu àbí ká fi fọ́kọ̀ tútù mu níwọ̀n níwọ̀n ẹ bá ti lò ó gbogbo bí ti ń bá ń lọ àánú ọlọ́run ọlọ́run gbogbo ogun èṣù ní lórí ẹ̀ àtàwọn ọmọ èso àtàwọn ọmọ ogun rẹ̀ ọlọ́ọ̀bì ká àwọn wá sá wọn ládàá wọ́n wá jí ẹnìkan gbé wọ́n ní ọlọ́run máa dáàbò bò yàn ààbò tí yorùbá ń pè ní ọ̀wọ̀ ní ààbò ààbò ọlọ́run lórí èèyàn àwọn àlùjànnú burúkú ti pàdé yàn téèyàn fi rọ lọ́wọ́ téèyàn torí pé oògùn ọ̀wọ́ yorùbá kèé ṣe pé ká ẹ má pàdé olè lọ́nà nìkan ní iṣẹ́ fún kèé ṣe pé kí ọkọ̀ mọ́ làṣídẹ́ǹtì kí jàǹbá ọkọ̀ mọ́ sèèyàn nìkan ní iṣẹ́ fún kọ́dà tó bá fẹ́ wọ mọ́tò tó bá lò kíní sára mo fi ọlọ́run àlàyé búra pẹ̀lú ògùn ọlọ́run ìsídà àkọ́kọ́ yẹn ó bàjẹ́ kó tó débi tí ó ti lásẹ̀ǹtì àbí kítáyà òjò àbí ẹwà ọkọ̀ wà ṣubú egbò àti ọmọdé mọ́tò ó kú rárá ọlọ́run máa dáàbò rẹ̀ bòyìn tí èèyàn bá lò à ń rí àwọn àlùjẹ̀nu burúkú tí ń rìn tí èèyàn pàdé tí fi lọ́pọ̀ lọ lọ́sẹ̀ tàbí tí yóò àṣàṣì burúkú fi wá wọlé sí ọlọ́run dọ̀wọ́ fún yàn àwọn ìwúlò tí ọ̀wọ́ Yorùbá nínú ẹ̀yin èèyàn mọ́kàn sọ yìí mẹ́nu bá ní ojú ọmọ Yorùbá ń rí lákòókò yìí ọlọ́run Olódùmarè yóò máa dáàbò rẹ̀ gbogbo àtọmọtọmọ o àní jáde ká má wọlé o tá a bá jáde láyọ̀ a má wọlé láyọ̀ àánú ọlọ́run yóò kò yóò pin lórí gbogbo wa o olúwa olódùmarè tí jẹ́ ọba àánú yóò fi àánú gba gbogbo wa kò sí agbára òkùnkùn lórí ewé àtegbò gbogbo ẹnu ni mo fi ń sọ o torí òkùnkùn òun kọ́ ló dá ewé ẹni òkùnkùn òun kọ́ ló dá egbò ọba mi tó dá ewé tó dá egbò tí sì ń rọ òjò síbẹ̀ tó sì fi ìmọ̀ rẹ̀ àti òye lílò rẹ̀ sí ayé um, sí ọkàn àti ọpọlọ àwọn bàbá wa láyé àtijọ́ ọlọ́run mi kì í ṣe ọlọ́run òkùnkùn ọlọ́run mọ́lẹ̀ ni ọba alágbára tó dáyé tó dá ọ̀run òun ló ní ewé òun ló ní egbò ẹ má jẹ́ ká ṣe ọlọ́run mi gbọ́ sáàtì mọ́ bàtọ́ ọmọnìkejì jẹ́ sì mọ́ lo ewé àtegbò ní òdì tàbí láti bàtọ́ ọmọnìkejì jẹ́ ẹ̀rí tó bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn látúbọ̀tán àwọn ọ̀jọ̀gbọ́n nínú mọ wọ́n ní wọ́n lè la àkíbátóhun lílẹ̀ mọ̀tẹ́kì ìwọ́n tó máa ń ṣe dáadáa tó ń fi bẹ̀rù ọlọ́run ṣe nǹkan ó nígbẹ̀yìn rere ẹ rí gbogbo àwọn ọ̀rẹ́ bàbá wa tí wọ́n yára gbẹ̀san téèyàn bá ṣẹ̀ wọ́n tí wọ́n sábà máa ń ṣoògùn kà wọn ò lẹ́yìn àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣiṣẹ́ yìí wọn ò lẹ́yìn ẹ dákun ẹ jẹ́ ká ṣe rere kéèyàn ó lè nígbẹ̀yìn rere torí pé ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ bóyá tọ̀ òwò ọlọ́mọ bó ṣe dájọ́ ilé ayé o mi ò sọ pé bàbá mi jẹ́yàn rẹ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí bàbá mi sọ fún mi tí mo mọ bá wọn lẹ́nu wọn tí wọ́n fi wọlé ọlọ́run sùn wọ́n máa ké sí gbogbo wa ní ẹ̀gbọ́dọ̀ sóògùn ká o ọmọ àwọn tó bá sóògùn kà bí ó ṣe rí bí ó ṣe ríre o ẹgbẹ̀jì arẹmọ làwọn o ẹgbẹ̀jì aláwọ̀ yìí gbogbo àdúgbò wa ẹ lọ́ọ́ béèrè wò bàbá mi ìṣèkà o tó ọlọ́run sì ní kọ́ lẹ́yìn ọlátùbọ̀tà torí tí ò bá sí ru wa ó ṣe é ṣe kí wọ́n ti gbàgbé orúkọ bàbá mi oyè tẹ́ ń gbọ́n ẹgbẹ̀jì ẹgbẹ̀jì ẹgbẹ̀jì oyè ìran bàbá alá bàbá wa ni bàbá tó bàbá mi sì gbá yàn lẹ̀ ni ẹ rí ẹ ló jẹ́ káwa náà wà proud of it bí ẹ bá ní i'm proud of my uh, culture mo mo mo mo mo le fi àṣà mi yan gàn mo fi bàbá mi yan gàn àti ìdílé tí mo ti jáde wá torí pé èèyàn renu èmi gbọ́njúmọ̀ wọn bàbá mi mo mo mo mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run ọlá dáadáa àti ìwà rẹ̀ kọ́lọ́run bá ń tún ṣàlékún kẹfún torí wọ́n dá mi lójú lọ́dọ̀ ọlọ́run pé bàbá mi wà lẹ́nu ọwọ́ ọ̀kẹ́ báyìí bàbá mi kì í bá ti yàn jẹ́ ìrì bàbá mi ti bínú síyàn tó sóògùn kàṣírí mo fi ọlọ́run tó dá mi búra so ẹ mọ̀ ọmọ òsì ní bá pèlè ìyá ẹ̀ kò sí àsọdá ìwọ tó ọba là ń sọ yìí ọba tako ẹ̀sìn rẹ kì í ṣe dandan kó o lò ó dákun mo sì fọlọ́ ń bẹ̀ ọ́ mọ́ torí pé mò ń sọ yìí mọ́ yàn mí ní olódì èèyàn ní ọ́bí ti ara ti títẹ náà lèmi náà rí tó ọba ríbi tá a kù díẹ̀ sí pè wá ṣàlàyé fún wa ọlọ́run ọba dẹ́dà òǹkan lọ́gbọ́n tán òun lọ́mọ̀ tán tọ́ èmi ọmọ yín tí mò ń sàtótó ní látàárọ̀ orúkọ tèmi ni alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì gbogbo ìlú ògbómọ̀ṣọ́ mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́ mo ní ní ilé wa sulawok tradomedical international nigeria limited a ní àwọn egbòogi àkànṣe tá à ń gbé jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà lórí lórí ètò títà àti pínpín káàkiri fún gbogbo ibi tí ọba yẹ kí wọ́n ti tà àti àti tó ń fojúsọ́nà fún alágbàtà lọ́kùnrin àti lóbìnrin fẹ́ni tó bá ṣe tán tó bá kójú òṣùwọ̀n tó lè tó lè bá wa tà á tá a bá ríra tá a bá jọ sọ̀rọ̀ àsọyépọ̀ à ń ṣe oríṣiríṣi egbògi mo sọ fún yín mo láǹgbé oògùn kájáde tá à ń pè ní àlùjó àlùjó gángan àtẹ̀kánlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ó wúlò fún ọkùnrin àti obìnrin olómi wà olómi wà ọlọ́tí wà ètò ní akọ́líkì díẹ̀ ń wà bẹ́ẹ̀ náà la ń ṣe lawafin olómi à ń ṣe lawafin oníhóró oní oníhóró tó jẹ́ pé jẹ̀díjẹ̀dí ní ṣiṣẹ́ fún iṣẹ́ fẹ́yìn ìdọ́dún pẹ́yìn àbíyàn ní infection tàbó tiẹ̀ ní toilet diseases àbíyàn wojú ọlọ́run fọmọ ó lè lò ó àbíyàn òróorun sùn déédéé oríṣiríṣi à ń ṣe oògùn tọ ṣúgà tá a pè ní sulafin tea àti ṣe lóríṣiríṣi ó ti wà ní oníwóró ó ti wà ní capsule a sì ṣe oògùn apasi hypertension controller ẹ̀rí tó wà fún ẹ̀jẹ̀ ríru tàbí ẹni àrùn ọkàn àrùn ọkàn yòówù tí ì bá ṣe tó bá ti bẹ̀rẹ̀ sí nílò ó ní àlàáfíà bẹ́ẹ̀ náà ni a tún ti ń gbé àkànṣe gbòógì jáde tí a pè ní oògùn ibà ibà yòówù tí n bá ń ṣe ọ nílẹ̀ Yorùbá ìbàjò ní ìbàrún ní gẹ́tẹ̀ tó jẹ́ pé ó ṣiṣẹ́ fún ibà táífọ́ọ̀dù yẹ́lò fífà ibà kójúpọ́n ó tún ṣiṣẹ́ fún ibà tí ń jẹ̀dọ̀ nìkan tí wọ́n ń pè òun náà ní virus torí egbògi yẹn ó ní antivirus inú ó tún wá ní egbò ó ní nǹkan tí máa ń gbé sójà ara tí ń gbé eró tí sójà ń pè ní immune booster ó ń jẹ́ kí sójà ara kó lágbára débi pé ibà ibà tó bá wà lára ẹnìkan kò lè tara ẹnìkan bọ́ sára tiẹ̀ sójà ara yìí tún ṣe olùgbèjà fún ara tí egbògi yìí ti ń ràn lọ́wọ́ láti dìde nú ara èèyàn láti mọ̀jẹ̀ kéèyàn ò ní ìgbóná kòkòrò gbóná àbó ti wà nú ẹ̀jẹ̀ tiẹ̀ tẹ́lẹ̀ ni tàbí ibà yòówù tí ibà ṣe bóyá ibà malaria ni ibà ẹ̀fọn tó bá ti bẹ̀rẹ̀ sí nílò sójà tí ó gbé sí ọ lára tẹ̀fọn bá jẹ́ ọ ẹ̀fọn yìí ò ní lágbára láti dúró nú ẹ̀jẹ̀ rẹ wàá wàá gbọ̀n mọ́ wàá tọ̀ mọ́ ẹ̀yọ́ ni wàá ṣe mọ́ gbọ̀nsẹ̀ ni kò ní dọ̀ láàmú ẹ rí bí àwọn èèyàn wa bí wọ́n ṣe ń ra wìtìwìtì náà ni wọ́n sì ń fògo fọlọ́run ẹ̀yin èèyàn wa oògùn náà rèé o a pè ní one stone covid herbal capsule one stone covid aka aba capsule ẹ ẹ ó wà ní wóró ìwọ tí ọba máa ń ní ìpèníjà nípa ibà ní gbogbo ìgbà àárọ̀ ìwọ ló wò pé wá lórí aago tó sọ fẹ́ lòmíì bó bá ṣe rí sẹ́mi pé tí ògùn èèyàn ọba dáyàn lójú kò ní í fi gbárí a tó ìjọba àwọn ìjọba wa gbìyànjú tọ́ra àwọn náà wọ́n pè wá pé oògùn ìbílẹ̀ wọ́n ń fẹ́ fún ibà tí ń da ayé láàmú nísìn a sì wá gbé èrò kalẹ̀ a bí àbàbà wa bí wọ́n ṣe ń tọ́jú ara wọn nígbà wáṣẹ̀ òun la fi gbé egbò jáde kò ní egbògi òyìnbó kankan nínú rárá oògùn bílẹ̀ ni kò dẹ̀ kò sì ní ìtànpẹ̀ ní side effect tá lè pè téèyàn bá lò ó bóyá inú ọmọ ọrùn o tàbí tó bá lò ó yóò yóò tó a máa rárá o egbògi yìí tó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìpèníjà bóyá ń fura pò ń fẹ́ nítọ̀ ṣúgà tẹ́lẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò torí ọ̀pọ̀lọpọ̀ apadà rí apadà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń dà àwọn èèyàn láàmú láyé sí tí ó gba ayé kan báyọ̀ bí ìtọ̀ ṣúgà ẹ̀jẹ̀ ríru tí fúnpá máa ga ìbàlẹ̀ lòmíì ní àtìgbóná tó hu gbogbo ẹ̀ sí lára tó ní nǹkan ni pé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní lo one stone covid pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run sì jọba yín lára mu ó ṣiṣẹ́ fún gbogbo ibà yòówù tí ọmọdé lè lò àgbàlagbà lè lò kódà aláboyún tí ó bá ti tó bí oṣù mẹ́ta mẹ́rin márùn ó lè lò ògùn bá ní torọ́ wà fún kí ibà ọmọ mu ọmọ tí aláboyún náà lára torí ibà wà lára àwọn àrùn tí mo sábà dá aláboyún láàmú tó aláboyún náà lè lò ó ọkàn ní ètò lórí ẹ̀ bí ó ṣe lò ni àti gbèdéke bí ó ṣe lò ẹ̀yin èèyàn wa ọmọdé lè lò àgbà lè lò ẹ̀yin èèyàn wa fáfà ní bá fẹ́ rí mi mo sọ fún yín pé Ògbómọ̀ṣọ́ mo wà a ní iléeṣẹ́ káàkiri a ní iléeṣẹ́ ní Èkó ní Abraham Adesina shopping complex ní onípaanu number fifty eight la wà lẹ́kọ̀ọ́ a sì wà ní ọlọ́nṣogo nílọrin lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Sàràkí a wà ní Ògbómọ̀ṣọ́ ní làkàókété balẹ̀ nílé alága l'Ógbómọ̀ṣọ́ ni mo wà ibẹ̀ ni mo gbé ibẹ̀ ni mo tẹ̀dó sí ẹ̀yin ẹ̀yẹn wa ẹ máa bá wa ká lọ lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ ẹ lè wo Instagram wa ìgbà wáṣẹ̀ ẹ lè login oní Facebook wa ìgbà wáṣẹ̀ náà ni àmọ́ tẹ́ bá fẹ́ máa fọkàn bá wa lọ ní YouTube ẹ lọ sí Adùn Àṣà TV Adùn Àṣà yẹn ibẹ̀ ni ẹ ti lè máa fọkàn bá wa lọ Adùn Àṣà yẹn tẹ́ bá tẹ́ bá ti débẹ̀ gbogbo tá à ń ṣe tẹ́lẹ̀ àwọn fọ́nrán tí mo ti ṣe jáde gẹ́gẹ́ bí ìtumọ̀ àlá àtọ̀nà àbáyọ àwọn ìwúlò ẹranko àwọn àṣírí owó mo ṣèwé jáde ìwé tá à ń pè ní àṣírí egbògi ìmọ̀jìnlẹ̀ bàbá wa mo ṣèwé oríṣiríṣi jáde kẹsẹ̀tì oríṣiríṣi wà ìmọ̀ ara wọ̀ gbogbo àwọn òye àwọn egbògi bẹ́ẹ̀ ṣe lè ṣe bẹ́ẹ̀ yẹn bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wà bá ní ìpèníjà oríṣiríṣi àmọ́ fáfàní ni bá fẹ́ rí mi fún ọ̀pọ̀lọpọ̀ àlàyé àti ìbéèrè tàbí bóyá ó ní ìpèníjà nípa ìrìn àjò ayé rẹ̀ bóyá ayé òjò ọ̀rọ̀ náà lọ bóyá kò tiẹ̀ jòrò owó kójọ bóyá kò gbádùn nú ara ni bóyá àìsàn tó ń ṣe ó fura sí pé ó fọwọ́ kan jàmá ẹ̀yin èèyàn wa ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní orí aago mi oh eight lẹ́ẹ̀kan sí ẹ pè zen number mi oh eight oh twenty forty fifty nine fifty four oh eight oh twenty forty fifty ó dìgbà kan náà o a máa bára wa láyọ̀ láyọ̀. ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wà lè rí sọ pé kì í ayé ò ṣe mínú sáwọn pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí. bá tí wàá ṣẹlẹ̀ sí tá a fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àbàbà wa àbàbà wa ò é sùn jẹ́ kí wọ́n sùn síwájú. ewé àtẹ̀kọ́ láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló mọ̀ fẹ́ẹ́. ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀.